aláàjì akéwúgba góòdì lé nínú èrò tèmi o mi rò pé ó yẹ kán wà ní pòsíṣàn pé wọ́n lè máa sọ́pọ̀tì Saheed Shittu láti máa dìfẹ́ Yorùbá nation tọkàntọkàn la wá a sì fìgbà kankan jákàn lórí pé àtẹ Yorùbá nation torí pé ìjọba ti ń bẹ níta lọ́wọ́lọ́wọ́ báyìí gan wọ́n ti ń fèrè wa aláàjì akéwúgba góòdì àti Saheed Shittu ta lẹ lere nínú àwọn méjèèjì. tí ẹ̀gún bá débi hàn ó ṣe tán tó máa yọ nìyẹn bàbá mi dáadáa ni alájà tó gba gold ẹni Saheed Shittu sọ nípa yín èmi ò tí gbà kó tọ́ ni èmi gbà pé rọ́ ló ń pa torí pé nínú program ètò kọ́kọ́ sí ń jò ní ọfẹ́ dẹ̀yìn àwọn ará àlọ́rin kọ bàbá wa alájà tó gba gold ó ń pe àwọn ará àlọ́rin ó ní alájà tó gba gold ó ní yorùbá nation ni wọ́n ṣiṣẹ́ fún alájà tó gba gold yorùbá wa sí yorùbá nation àwa tá à ń ṣe yorùbá nation rèé àwọn òsì ìgbà kéde náà yorùbá nation. àwa là ń ṣe yorùbá nation alájà tó gba gold olólùfẹ́ Sunday Igboho ni wọ́n wọ́n dẹ̀ dúró ti Sunday Igboho ọ̀rọ̀ àdúrótì fún Sunday Igboho ni wọ́n ń sọ wọ́n bá wa ṣe Yorùbá nation mo clear bàbá wa alájà kó gbàgbó ní aspect yẹn lí tó hàn sí mi tó bá ń sọ pé àwọn wo ni tó ń ṣe yorùbá nation nínú àfáà láàrin nọmba one tó nọmba three wọ́n mú mi èmi ò ti fi gbàkan dínà rẹ̀ yorùbá nation tọkàntọkàn la wá a sì fi gbà kankan jákàn lórí pé àtẹ yorùbá nation torí pé ìjọba ti ń bẹ níta lọ́wọ́lọ́wọ́ báyìí gan wọ́n ti ń fèdí wa ẹni a mọ̀ ṣe yorùbá nation kí lẹ́lẹ́bí replace yorùbá nation fún wa. fi replace yorùbá nation fún wa mi ò lọ sí aspect yẹn lálẹ́ yìí aspect tí mo wà ni pé alájà tó gba gold àti Saheed Shittu ta lẹ́lẹ́rẹ́ nínú àwọn méjèèjì sí bàbá wa alájà tó gba gold lẹ́lẹ́rẹ́ ni pẹ̀lú tí Saheed Shittu sọ nípa wọn sí tí Saheed Shittu sọ nípa alájà tó gba gold sí òdodo ni àbírọ́ lásán ṣé Saheed Shittu lẹ́ni rẹ ni pẹ̀lú bí ṣe ń bú àwọn àgbààgbà bá pẹ̀lú bí ò ṣe ní respect fún àgbàlagbà pẹ̀lú bó ṣe lẹ́ẹ̀kì kọ́ máa dì fẹ́ẹ̀ àwọn èèyàn ṣó lẹ́ni rẹ a sì ń sọ̀rọ̀ lórí pé ta lọ́lọ́run ẹ bá wa tú sílẹ̀ ẹ̀tú ẹjẹ́ àṣìlọ́ lára ta lọ́lọ́run gbogbo ẹ̀yin àbá wa nílọrin ẹ jẹ́ ká sin ọlọ́run lára ta lọ́lọ́run ẹ jẹ́ àbí ta lọ́lọ́run sílẹ̀ ẹ jẹ́ àṣẹ rúkṣọ̀ fún ta lọ́lọ́run ẹ jẹ́ àṣẹ ìdẹ̀kùn fún ta lọ́lọ́run ẹ jẹ́ àfojú pé ọlọ́run ọba ló máa ń fi ìyàn mànà títa lọ́lọ́run bá tó bá sọ pé ètò òun fẹ́ máa sìn ó ní ògùn ẹ fi ilẹ̀ ọlọ́run ọba ní ọba tí máa ń fi ìyàn mànà ẹ jẹ́ àṣẹ náà lára ta lọ́lọ́run nǹkan mẹ́ta tá a wá aṣọ lálẹ́ nìyẹn aláàjì wa kéwà gold bàbá dáadáa bàbá àlùbáríkà kò ní bàjẹ́ fún yín ẹ dákun ẹ ní clarification Saheed Shittu ó ti jáde ó ti sọ àwọn ọ̀rọ̀ tó sì sọ nípa ayé ọ̀rọ̀ tó ní wéètì ni torí pé nínú tó lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ olólùfẹ́ yín ká máa ní doubting mind nípa yín ó ní kọjá sí pé tí sáìrì sí tún sọ yẹn bẹ́ẹ̀ lórí tó bá fi já sí pé tí sáìrì sí tún sọ yẹn ìta fi wá tá a máa fi wá gbà pé kò rí bẹ́ẹ̀ ẹ̀dá kan ẹ bá wa ṣe clarification lé lórí ọlẹ́yìn lẹ kọ orin fóun pé orin tẹ́ ẹ máa kọ fún sí òlàbí orin tẹ́ ẹ máa kọ fún sí òsùlẹ̀mọ́ Farouk orin tí òun máa kọ fún gbogbo àwọn àfẹ́ ẹlẹ́bọ èmi ò tí ìgbà pé bẹ́ẹ̀ lórí o ṣùgbọ́n tó bá lọ jásí pé bẹ́ẹ̀ lórí aláàjì wa bàbá wa aláàjì akíugba gold ah ó kù díẹ̀ káàtó tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ ó kù díẹ̀ káàtó ẹ má bínú o ẹ má bínú ó kù díẹ̀ káàtó àníyàn kan lẹ́bi support ní Saheed Shittu àníyàn tẹ́lẹ̀ ní support ní Saheed Shittu ọ wà láàrin yín àtọlọ́hun ọ̀rọ̀ yẹn ọ̀nà méjì ni mo rí sí nínú kọjá sí pé ẹgbẹ́ fún Saheed Shittu ní support látara wípé ẹ fẹ́ kó gbé ogun ti ẹbọ lóòótọ́ látara wípé ẹ fẹ́ kó gbógun ti ẹbọ lóòótọ́ lọ́jẹ́ kẹ́ ẹ pé kẹ́ ẹ fún ní support torí pé ẹ̀yin tẹ́ ẹ fún ní support nígbà náà kí ni reason tẹ́ ẹ fi fún support mọ́ nǹkan kan ló bí in tó jẹ́ kébì òrònú báyẹn nìyẹn o pé Saheed sì tún pariwo pé alájà tó gba góòlù fún òní support wọ́n ní kó máa bú àwọn àfẹ́ ẹlẹ́bọ wọ́n ní kó máa kọrin fún Shehu Labib wọ́n ní kó máa kọrin fún Shehu Sulaiman Faruku ṣùgbọ́n aláàjì akéwàgbà góòlù náà tó wá ń takò Saheed sì tún báyìí kí ni rísì tí wọ́n fi ń takò Saheed sì tún báyìí tó sì já sí pé wọ́n fún oníṣọ̀pọ̀tì níjó ní ẹjẹ́ agbé sínú làákàyè ìgbà mí èèyàn lè gbé tọ́da dání níbẹ̀rẹ̀ tí ó máa ṣe tọ́da tí àwọn tí wọ́n fẹ́ràn nǹkan tọ́da mi ń fẹ́ kí á ṣàbòsí lórí ọ̀rọ̀ yìí o gbogbo ẹni tẹ́ ń wò wá ẹni làákàyè jù wá lọ ẹ dákun ẹ má jẹ́ ká ṣe àbòsí bí ọ̀rọ̀ yẹn ṣe lè jẹ́ o ni mo fẹ́ ṣàlàyé yìí wàláì mi ń fẹ́ ṣàlàyé ṣáìdì sí tù lóòótọ́ mò ń bá jà ṣùgbọ́n mi ní ṣàbùsí ẹ̀ ẹni tí ṣáìdì sí tù ń ṣe tó dáa ó ń bẹ àwọn tí ń ṣe tí ọ̀dà làwa ń bá jà lé lórí àlára rẹ̀ kọ́lọ́ máa wà àwọn comment section rẹ̀ gbogbo ibi tó ti ń sílé mo máa kọ́ńdà ẹ̀ màá send a congratulations sí i oríire pé sáìdì sí tún soríire àwọn òbí ní oríire sáìdì sí tún o tó bá post pé òun sílé òun rakọ̀ èmi máa kọ́mẹ̀ntì mi máa wà lábẹ́ kọ́mẹ̀ntì mo máa congratulate ẹ̀ lábẹ́ kọ́mẹ̀ntì tí màá kí pé congratulations òkú ìnáwó ọlọ́run ọba yóò fi báríkà sí ìjà tá à ń bàjà kì í ṣèjà lára àbájájá pé bóyá ó soríire jẹgbẹ́ rẹ̀ lọ àwọn kan ti ń soríire lánàá kó tó máa soríire tiẹ̀ kí n sì sọ nǹkan kan fún yín oríire ò sí níbi mọ́kọ́lé mọ́ralẹ̀ oríire ò sí níbẹ̀ o oríire ò sí níbi ibi tó ríire wà ní pé àwọn ọmọ tó bí àwọn ọmọ tó bí ṣé wọ́n yanjú ṣé wọ́n bọ́ ọ̀sẹ̀sìn rẹ̀ ṣé wọ́n gbọ́rọ̀ sí ọ lẹ́nu sáwọn ọmọ tó bí ṣé wọ́n wúlò fáyé ṣé wọ́n ń contribute sínú ayé positively tí wọ́n bá lọ sóríire táwọn ọmọ rẹ̀ ọ̀bá tí ìsoríire lójú ayé rẹ̀ ò tí ìsoríire oríire ò sí nínú ọmọ kọ́lé mọ́ralẹ̀ mọ́rọ́kọ̀ nínú ibi tí oríire wà nínú ayé èèyàn ó ní pé só soríire níwájú ọlọ́run lórí ẹ̀sìn rẹ so ṣùgbọ́n tọ́lọ tí ọmọnìyàn bá gbé oríire wà sórí íńtánẹ́ẹ̀tì pé mọ́kọ́lé o áàkì gbogbo comment section sáìdì sí gbogbo bí ṣe ń post ilé tọkọ tí ń post ọkọ mò ń congratulate mò ń kí congratulations barakallahu fi ọlọ́run bò fàbọ̀ àlùbáríkà sí i ṣe pé nú wẹ́dùn lórí pé mo kí pé ó kù náwó ilé ó kù náwó ọkọ̀ ìyẹn ò ní ká má tẹ̀síwájú lórí pé à ń bá jà lórí tí ń ṣe tí ń ṣe tí ọ̀dà là ń bá jà lé so bí mo ṣe ń sọ lọ wa kéwù gba gold wọ́n sọ̀bọ̀ ti Saheed lórí pé àwọn ẹlẹ́bọ ó ń fàìtì ṣíríkù ó ń fàìtì ṣíríkù aláàjì akéúgba góòdì nínú èrò tèmi o mi rò pé ó yẹ kí wà ní pòsíṣàn pé wọ́n lè máa sọ́pọ̀tì Saheed Shittu láti máa dìfẹ́ẹ̀mù. wọn à sí pòsíṣàn bẹ́ẹ̀ tẹ̀sí wọn lójú torí pé a mọ̀ pé àwọn àṣírí kan bẹ lọ́wọ́ Saheed Shittu tó jẹ́ kọ́ máa rí àlájá tó gba góòdì fún tó the extent títún pè wọ́n ní akéwùjẹ́lẹ́dẹ̀ẹ́ ẹni tí sáìdì sí tó bá ti ní àṣírí rẹ̀ lọ́wọ́ ní máa ń gùn gàràgàrà ẹni sáìdì sí tù tó bá ní àṣírí rẹ̀ lọ́wọ́ ní máa ń gùn gàràgàrà gbogbo bí sí gbà lájà kí ó gba góòdì gàràgàrà yẹn ẹ̀mí mi ń sọ fún mi pé ó ní àwọn àṣírí kan lọ́wọ́ ègéèsì aláàjì akéúgba gold ṣùgbọ́n nígbà tí yọ wà máa sọ̀rọ̀ nínú àwọn àṣírí tí a rò pé ó lè sọ pé ò ní lọ́wọ́ nípa against alájà kó gba gold òun náà ni pé wọ́n ní kí n bú wọ́n ní kí n máa bú àwọn àṣẹ́wò labib wọ́n ní kí n máa bú ṣéwò Sulaiman Farouk wọ́n ní kí n máa bú nínú àwọn tí. tọ́ba tó jẹ́ pé tọ́ba tó ní mi lọ́wọ́ ó tún ń bọ̀ tọ́ra àmàrú èèyàn ti ṣe ṣùgbọ́n gbogbo ń tọ́sọ yẹn àwọn ò tí ì nígbàgbọ́ torí pé àmàrú èèyàn tálà ayé àti gbàgbọ́ ò ní ṣe lójú ọjà sí pé tó bá jẹ lọ ọjà sí pé lóòótọ́ lọ̀rọ̀ yẹn a máa wà highly disappointed nínú àlájá tó gbàgbọ́ ṣùgbọ́n àti ìgbàgbọ́ òótọ́ ni.